àwọn tí wọ́n mú ẹ lọ́nú ọjà àwọn tí wọ́n ṣe fídíò fún ẹ àwọn tí wọ́n open tiktok fún ẹ àwọn tí wọ́n open facebook fún ẹ wọn ò ṣe ẹ́ lóore o wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. bẹ́ẹ̀ díẹ̀ dà mí lóògùn nù má sì fọ́ lẹ́yìn padà àìgbẹ́ kò tó ọ̀tá jìn wọ́n dìtẹ̀ ànábì muhammed jọ́sí ọ̀rọ̀ awú ẹ̀bẹ̀ sí ọba fún wọn ni wọ́n kan jésù mọ́ igi àgbélébù lọ́jọ́sí ó rawọ́ ẹ̀bẹ̀ sí Elédùmarè fún wọn ni ìkìlọ̀ mi rèé fún gbogbo ẹ̀dá tó ń dijú mọ́rí fi eyín já iṣẹ́ ẹran gbẹ̀yìn ọ̀bà rí iṣẹ́ ẹran jáńkọ́ ata ọbẹ̀ tó ń bẹ lára iṣẹ́ ẹran a sì bà aṣọ àlà ń bẹ lọ́rùn jẹ́. láti orí omi Hamzat kò lè bá Àgbàlá Gabriel wí lórí afẹ́fẹ́ àmọ́ ní kọ̀rọ̀ mo mọ̀ pé a ti bá màníyẹn wí kí la fẹ́ gbà nínú kí Gabriel ó sunkún wọ́n ní Gabriel fi ó fẹ́ fi tipátipá tẹ igi yẹn igi mú ìdí yìí pé kó tẹ̀ sí ibi tí òun fẹ́ ló jẹ́ kí igi yẹn igi yẹn kán ó wá gún òun náà lọ́wọ́. kí làgbákò tá a gbé dání kí ni tẹ̀ ń rí gbà nínú kẹ́ bá tèèyàn jẹ́ nígbà tí mo ní mo fẹ́ tàṣírí Pastor Gabriel nsìn ọ̀pọ̀lọpọ̀ inú àwọn èèyàn kan ti mọ̀ dùn pé ah Ọlọ́run ṣe àtúnfẹ́ gbàṣírí ẹ̀kan ẹ máa bọ̀ ó kódà tẹ́ntàn bá wà níbi ó tún lè ṣí ẹlòmíì pé ẹ máa bẹ̀ wá gbọ́ nǹkan tí aláàjì ìfẹ́ sọ ó láṣìírí Gabriel ti tú kí la fẹ́ gbà nínú ká bayé ara wa jẹ́ kí la fẹ́ gbà nínú ká rí ọmọ ọlọ́mọ tó tiraka àti gòkè ká dẹ̀ járú ọmọ bẹ́ẹ̀ wálẹ̀ kí la fẹ́ gbà nínú ká pa ọmọlàkejì wa lẹ́kùn kí la fẹ́ gbà nínú ká batọ́ yí ọmọ ọlọ́mọ jẹ́ kí la fẹ́ gbà nínú kí Gabriel ó sunkún kílẹ̀ yín èèyàn ẹ̀yin yorùbá kí ni tẹ́ ẹ fẹ́ gbà nínú kẹ́ já Gabriel gbọ́ kí lẹ fẹ́ gbà nínú kẹ́ faṣọ ya ara rẹ̀ yá àní kí ni tẹ́ ẹ fẹ́ gbà nínú kẹ́ tú ìjọ tí Gabriel tọ́lọ́ ń kójọ fún kí lẹ fẹ́ gbà nínú kẹ́ tújọ ẹ̀ àní kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ gbà gan-an. nínú kẹ gbogbo iṣẹ́ tó ti fi àárọ̀ rẹ̀ kójọ tó dààmú kójọ kí lẹ́yìn Yorùbá fẹ́ gbà níbi kẹ tújọ ẹ̀ gbogbo àwọn olóore kì í ṣe Gabriel Gabriel tó ń ṣe gbogbo àwọn èèyàn lóore kì í ṣe owó ẹ̀ ló fi ń ṣe àwọn èèyàn lóore kì í ṣe owó ẹ̀ ló fi ń ṣe àwọn èèyàn láàánú àwọn diaspora ló ń kówó fún un máa ṣàánú àwọn èèyàn kí la wá fẹ́ gbà níbi ká sọ gbogbo àwọn diaspora yìí àwọn tí wọ́n ẹ̀pù ẹ̀ tí wọ́n fún un náà lówó tí wọ́n tí wọ́n support ẹ̀ lórí program tó ń ṣe yìí kí la fẹ́ gbà nínú ká sọ àwọn ènìyàn dọ̀tá ẹ̀ kí la fẹ́ gbà nínú ká sọ àwọn ènìyàn di ọ̀tá ẹ̀ kí ni tá a fẹ́ gbà nínú wípé kí ni ká kọ ìyẹn sí gbogbo àwọn aláàánú ẹ̀ pé kí wọ́n mọ̀ ṣe láàánú mọ́ èmi béèrè lọ́wọ́ gbogbo ayé ni o question mi tí mo ní fún gbogbo yín nìyẹn kí ló dé tí àwọn ọmọ èèyàn ò síbi kó darí tí pásítọ̀ Gabriel bá ṣe nǹkan re díẹ̀ nínú ẹ̀yin blogger lẹ máa gbé díẹ̀ nínú ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn lẹ máa repost ẹ̀ àmọ́ ńgbà tẹ́ tó lè gbé ṣubú n tó lè mú ọkọ rẹ̀ parẹ́ in tó lè mú ògo rẹ̀ wọ́ mi in tó lè mú káyé mọ́ gbọ́ ọmọ láyé ẹ̀yin èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣíà rẹ̀ gbogbo ẹ̀yin bloggers bẹ̀rẹ̀ sí ní jáde ẹ bẹ̀rẹ̀ sí ní gbé lọ́tún lọ́sì mo ti ẹ̀ pàdé bàbá lórí Facebook ṣe ló ń gbé pásítọ̀ yẹn ṣépè gbogbo ẹ̀yin bloggers àti gbogbo ẹ̀yin ọmọ èdè èèyàn tẹ́ jókòó síbì kan níkọ̀rọ̀ yàrá yín tiwọn náà pẹ̀lú àwọn tó fẹ́ ba ti bọ̀bọ̀ yìí jẹ́ tó fẹ́ ba ti máà ní jẹ́ tó fẹ́ parẹ́ tó fẹ́ jẹ́ paro yányán mo fẹ́ kẹ́ jẹ́ ká rántí pé ìwọ náà bímọ o gbogbo yín náà lẹ bímọ o báwọn ọmọ yín ò bá ti dàgbà àwọn ọmọ tí yín náà dàgbà lọ́jọ́ kan o kò wá ní dá kó já sí pé kọ́lọ́ ń mú ẹ̀san wá kọ́lọ́ ń mú ẹ̀san wá ẹ̀san kó jẹ́ kí ọmọ ó jẹ́ ẹ̀san fún àwọn òbí ẹ̀ kẹ́yìn kan dẹ̀ dúró nídìí pé àfi kí ẹ tún ba yí ògùn ọmọ yẹn jẹ́ kó dá o gbogbo ẹ̀yin tẹ ń gbé gidi náà ọmọlọ́mọ ayá gbé gidi náà tiyín náà gbogbo ẹ̀yin tẹ ń ba tọmọlọ́mọ jẹ́ ayá ba tọmọ tiyín náà jẹ́ gbogbo ẹ̀yin tẹ ń sáré kọmọlọ́mọ ó ṣubú kó parun ayá parun àwọn ọmọ tiyín náà parun wọn ò lè jẹyàn nínú gbà wọn ò lè jẹyàn nínú ayé ẹ jẹ́ kí gbogbo wa ká jókòó ká rorí níjọ́ kìíní àná tí màmí yìí máa bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn oníbàárà àwọn arúgbó kọ̀ọ̀kan tí wọ́n ń tọrọ bárà kìkì bí alágbólé kan ó pa wọn pàdé ó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n láàánú fún wọn jọ one thousand two thousand ló fi bẹ̀rẹ̀ níjọ one thousand two thousand ló fi bẹ̀rẹ̀ níjọ oúnjẹ díẹ̀ díẹ̀ ló fi bẹ̀rẹ̀ tí n bá gbàgbé níjọ tó fẹ́ bẹ̀rẹ̀ owó ara ẹ̀ ló fi bẹ̀rẹ̀ níbo ni gbogbo yín wà lọ́jọ́ náà ọlọ́ndẹ̀ sọ pé ibi ta iṣẹ́ tá a nìyẹn ọlọ́mbà ọlọ́mbà fẹ́ẹ́ ọlọ́run bá sọ di nílá ọlọ́run bá sọ di tí gbogbo àwọn ìlú òyìnbó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fowó support yẹ ọlọ́run ló ràn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bu lẹ́nìí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún lẹ́nìí gbogbo ẹ̀yin tẹ́ ń wá ṣubú ẹ̀ lẹ́nìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kó parẹ́ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí ìjọ rẹ̀ tú gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí ó má ní hypertension gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kó dẹni àná tẹ́ fẹ́ káyé gbọ́hùn ẹ̀ mọ́ mo fọlọ́wọ̀n bá mo fi bẹ̀yìn níbo lẹ̀yin wà ẹni mélòó lẹ ti ṣoore fún nínú fámìlì tó jẹ nínú fámìlì bàbá tó bí yín lọ́mọ ẹni mélòó lẹ ti ṣoore fún nínú fámìlì ìyá tó bí yín lọ́mọ ẹni mélòó ló jàǹfààní yìí nítorí tẹ́ ẹ bá gbàgbé nínú first ìgbà tí Àgbàlá Gabriel kọ́kọ́ bá pàdé ó sọ nínú goslo yẹn ó lọ́mọ ẹrú lòun ó ní bàbá àwọn ò kàwé ìyá àwọn ò kà ó ní bàbá ìyá àwọn dá ìvọ́ọ̀sì màmá àwọn òun ló sọ òun dọmọ títì ẹ má gbàgbé o ó ní ogún ìdílé òun ló bá òun débi tóun dé yẹn ẹ sọ fún mi ẹni tó sọ pé ogún ìdílé bá òun dí ẹ̀gbẹ́ títì ṣé ńgbà tó wá tó wá tó wá tó wá pòsì ẹ̀ kó ti ráàánú gbà ṣógun ìdílé yẹn ti padà ní kí ló dé tẹ ẹ kájọ lo làákàyè náà ṣé ogún ìdílé tó jókòó ti mú ìdí tó gbé àpótí ti mú ìdí ńlẹ́gbẹ̀ẹ́ títì tó fi ń ta car charger àbí àbí bí car charger náà ni tó fi ń ta tó fi ń wà kísà tóun náà mọ̀ pálákísà lòun níjọ́ tí wọ́n wá ànáùnsì ẹ̀ pójú olóríire ṣógun ìdílé yẹn ti padà ṣé gbogbo ẹ̀yin ayé ò mọ̀ pé níjọ́ tí wọ́n bá ti sọ fáyé pé lórí oríire yẹn ti ń bọ̀ báyìí ó gbọ́dọ̀ sùn mọ́ níjọ́ tí o bá ti lè flash ayé ipe oríire yẹn ti ń bọ̀ bá táyé ti lè fẹ́ fi hàn báyìí níjọ́ yẹn ló gbọ́dọ̀ kún fún àdúrà ìgbà àsìkò ìgbà yẹn ló gbọ́dọ̀ mọ jẹ oríṣiríṣi nǹkan ló gbọ́dọ̀ mọ sáré pé kó má pa ẹ́ àwọn agogo bògo jẹ́ pọ̀ gan àwọn tí wọ́n rí ògo Muyideen láti kékeré tí wọ́n da owó bò ó tí wọn ò jẹ́ kí ògo rẹ̀ ó gbérí títí tó fi déjọ́ tí Àgbàlá Gabriel bá pàdé ṣé àwọn pípù yẹn ti padà lẹ́yìn ẹ̀ ni ṣé wọ́n ti kú tán ìdílé wọn ni ẹ bá mi bí ṣé wọ́n ti kú tán nínú ìdílé ẹ̀ ni wọ́n sì wà ń bẹ̀ wọ́n sì gbapò títì but gbogbo à ń yá àwẹ̀ fún àṣìgbà abọ́lá Gabriel ó fẹ́ fi bíwùdí ẹ̀ ni ẹ mọ̀ wípé náà àwọn mistake tó ṣe nígbà mọ̀ pé tá a bá mú igi gbígbẹ tí a bá fẹ́ ṣẹ́ igi gbígbẹ igi gbígbẹ yẹn máa kún in fact ẹni tó fẹ́ ṣẹ́ igi gbígbẹ yẹn tí ò bá ṣọ́ra ó lè gún lọ́wọ́ mistake tí Agbala Gabriel ṣe ni wípé ó mú igi gbígbẹ dání tó jẹ́ Muyideen ó wá fẹ́ fi tipátipá ti gbogbo agbára ìjẹ́wọ̀lì tó ní ó fẹ́ fi ṣe kí ni ó fẹ́ fi ó fẹ́ fi kan ó fẹ́ fi tẹ igi yẹn igi yẹn wá kán kíkán tí igi yẹn kán ó wá gún Gabriel gẹ́gẹ́ fúnra rẹ̀ igi yẹn wá gún lọ́wọ́ òun ló fa gbogbo eléyìí o òun ló fa gbogbo eléyìí wa ma yazakar illa hulul albab lórí péèjì tèmi mi báyìí ìlà káì ẹ tó bá nílà káì ni mò ń bá sọ̀rọ̀ mi ń bẹ́ni tí ò nílà káì sọ̀rọ̀ o ẹ mọ àpè ẹ wo àpèjúwe tí mo mú wa o mo ní Muyideen ó dà gẹ́gẹ́ bí igi tó ti gbẹ igi tó ti gbẹ téèyàn wá fẹ́ kán ó wá fẹ́ fi by force kan tó bá fi by force kán igi yẹn tó o bá ṣọ́ra igi yẹn máa ṣe ẹ́ ní jàmbá ó lè ya ẹ lọ́wọ́ ó lè gun ẹ lọ́wọ́ wọ́n ní Gabriel fi ó fẹ́ fi tipátipá tẹ igi yẹn igi Muyideen pé kó tẹ̀ sí ibi tí òun fẹ́ ló jẹ́ kí igi yẹn kán ó wá gún òun náà lọ́wọ́ òun ló fà á tí gbogbo owó lè fi ń ṣẹlẹ̀ sí Gabriel òun ò mọ̀ wípé iyú igi yẹn ó jẹ́ kéèyàn ti bọnú omi ni èyí wàá mọ̀ rẹ́ èyí ò rẹ́ fúnú omi èyí ò rẹ́ sínú omi yẹn fáìmọ́ yóò ṣù èyí wàá lọ́mọ owó igi yẹn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ṣó ti ń tẹ̀ díẹ̀díẹ̀ ṣó ti ń tẹ̀ díẹ̀ díẹ̀ alama wo yẹn díẹ̀ díẹ̀ ṣó ti ń tẹ̀ díẹ̀ díẹ̀ ṣó ti ń tẹ̀ díẹ̀ díẹ̀ ṣó ti ń tẹ̀ díẹ̀ díẹ̀ tó ti ó lè ṣe bẹ́ẹ̀ kan ọdún méjì kí yẹn má ti submit àmọ́ yóò padà submit. mistake tí Gabriel ṣe nìyẹn ó dẹ̀ ti rí àwọn náà ti rí ń sìn àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ó tẹ́ ẹ lọ tẹ́ ẹ lọ ṣí péjì fún Muyideen gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣí TikTok fún wàlẹ̀ hákì bá tún wàláìl azim ẹ̀yin náà orin tí ó padà gbẹ̀yìn gbogbo yín because ilé ta ilé ta bá fi irọ́ mọ wàláì àtẹ́gùn ló máa àbí àbí àbí báwọn ṣe máa ń pòwe yẹn náà ilé ẹ̀ ilé mo ó dàgbé mo sì gbà pé ilé ta bá fi irọ́ mọ yóò wó gbẹ̀yìn ni ilé ta bá fi ète ilé ta bá fi ta bá fi ẹ̀gàn ọ̀tẹ̀ ìlara ìmọ̀tara ẹnìkan èròǹgbà ká gbé ẹnìkan ṣubú èrò gbogbo oríire tí yẹn bá ṣe láyé tó bá yẹ kó ba tèèyàn jẹ́ tó fi gòkè yẹn ni oríire yẹn ò ní tọ́jọ́ ẹ bá mi sọ fún mi dín pé oríire tó bá fẹ́ ṣe lórí mídíà tó bá yẹ kó wá fẹ́ gbé Gabriel ṣubú pé kóun fi lè gòkè ni wàláì oríire yẹn ò lè tọ́jọ́ wàláì kí bá tó lè lè mọ̀tẹ́kì oríire yẹn ò lè pẹ́ ó máa parẹ́ tó bá fẹ́ gun òkè tí ẹ bá deliver message fún mi dín pé tó bá fẹ́ gun òkè tó dẹ̀ fẹ́ rí òkè yẹn gùn kó wá ìyọnu Gabriel kó settle down pẹ̀lú ẹ̀ à ní dandan kó gbé ọ̀dọ̀ ẹ̀ mọ́ à ní dandan kó wà lákàtà ẹ̀ mọ́ àmọ́ kó rí i pé òun tún àárín yẹn ṣe everything balance everything wà òkè ẹ bá mi sọ fún mi dín ipe àwọn tí wọ́n ń fún ẹ lóṣù ká àwọn tí wọ́n mú ẹ lọ́nú ọjà àwọn tí wọ́n ṣe fídíò fún ẹ àwọn tí wọ́n ó pe TikTok fún ẹ àwọn tí wọ́n wọ́pù Facebook fún ẹ wọn ò ṣe é lóore o wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni wọn ò ṣe é lóore o wọ́n fẹ́ kó parun ni o wọn ò fi ẹ́ lóore o wọ́n fẹ́ kó ṣubú ni o wọn ò ṣe é lóore o wọ́n fẹ́ káburú ó ṣe é ni o nítorí pé kí ni ogun ìdílé kì í tètè padà lẹ́yìn èèyàn o wọ́n máa ń dẹ́ èèyàn mú ni o tó bá ṣe yàlà àyòlò tó rí bẹ́ẹ̀ fún ẹ ọmọ fọpọlọ ṣe o àwọn tí wọ́n fẹ́ kó o parẹ́ ò tí ì padà lẹ́yìn ẹ o ó sọ nínú fídíò kan ẹ mọ́ gbàgbé nínú fídíò kan níjọ́ tí wọ́n parí ilé fún Muyideen ẹ lọ wo fídíò yẹn mi ò fẹ́ máa gbé fídíò wá sórí program mi. ẹ lọ wo ẹ lọ wo ọjọ́ tí wọ́n gbé Muyideen lọ sí ilé tí wọ́n kọ́ fún tí Àgbàlá Gabriel mú dénú lé yẹn Muyideen sọ ọ̀rọ̀ kan gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ṣe ti wà pẹ̀lú mi kí ni ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ yẹn ó ní ha ìran bàbá mi ò kọ́lé rí ìyá mi ò kọ́lé tó fi kú àṣepé mi náà kọ́lé láyé ẹ̀wù kọ́límọ̀ yẹn ẹ dìímú ọ̀rọ̀ ni o nígbà tí wọ́n mú dórí bẹ́ẹ̀dì tí wọ́n tẹ́ sínú ilé fún ó ń sọ wípé bradley kumami ní wáyé I love you so much ó ń sọ ó ń sọ nínú ó ń sọ nínú ilé yẹn nígbà tó ń tó sùn sórí bẹ́ẹ̀dì ó ní ha àṣémi náà ó padà sun bẹ́ẹ̀dì láyé mi èmi náà sórí mátíráàsì wọ́n tún tọ́ná sólà fún Muyideen ní ha àṣémi náà ó padà tọ́ná sùn èmi náà ó padà dẹni tí ó rí ilé sùn láyé òun àṣé ní táwọn òbí òun ò lè ṣe àṣé òun máa ṣe láyé wọ́n gbé plasma sínú ilé Muideen Muideen ni wò ó tún sọ̀rọ̀ ó ní ha àṣé mi náà wo plasma láyé mi àṣé mo lè ṣoríire àṣé òun lè ṣo àṣáyé òun lè padà rí báyìí ntí bàbá àwọn ò ṣe láyé ntí ìyá àwọn ò ṣe láyé ntẹ́bí nǹkan kò ṣe òun wá tí òun wá fi ògùn fọlọ́hún ó mọ̀ kọrin yìí ó mọ̀ kọrin ọpẹ́ lọ́jọ́ yẹn ṣé ẹ mọ̀ pé oríire ò easy láti ṣe ni ṣé ẹ̀ ń wá ẹ̀mí ni ọlọ́run fúnra rẹ̀ ó ní tí n bá ṣoore fún ọ ní mo dé ẹ ni mo fẹ́ wo bó ṣe fẹ́ appreciate oore yẹn sí mistake tó ṣe ni wípé ó nà yín ó dá yín dùbúlẹ̀ ó ṣègi fún yín ó ṣe mistake àmọ́ irú yẹn náà n settle mi kébìlì ni n tẹ́ lè settle mi kébìlì tó lè yá sí pé yóò padà wá tó wá ṣe dáadáa fún yín gan tí ó wà tó wá fẹ́ràn yín irú bẹ́ẹ̀ ṣe já sí gbòòrò tẹ́ ẹ jájà yẹn ṣe bẹ́ẹ̀ ti ń gbọ́ Oríyọmí Hamzat rí ibi tẹ́ ẹ padà gbẹ̀yìn sínsìn kẹtẹ bẹ́ẹ̀ ṣe wá jáde nínú ọgbà yẹn tẹ́ wá jájà tẹ́ ń pass through ntí ntọ́kàn yóò fẹ́ yẹn kẹ́ wá gbọ́dọ̀ Oríyọmí Hamzat ah wàláì Muyideen ní ṣe ó ṣe mistake gan o ó ṣe mistake gan kẹ́ wá kẹ́ wá gba ọ̀dọ̀ Oríyọmí Hamzat lọ kẹ́ wá lọ fẹ̀dùn ọkàn yín hàn wọ́n nígbàgbọ́ pé Oríyọmí Hamzat kò ní gbé máìkì sí yín lẹ́nu yóò gbé yín lọ sọ́dọ̀ Gabriel àwa bá Gabriel wí lójú yín á dẹ̀ correct ara ẹ̀ wàláì ó possible kò yẹ pé inú ìgbádùn lẹ́ẹ̀bá tún máa wà lọ́dọ̀ má nìyẹn títí láéláé ọ̀làpá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ tẹ̀ pass through òun ló jẹ́ kí nǹkan yẹn ó máa rí bẹ́ẹ̀ yẹn but bẹ́ ẹ ṣe jájà yẹn tí ọlọ́mọdé ẹ jájà o mo kàn lo stand yẹn ni o mi ò sọ lọ́rọ̀ burúkú lẹ́nu o bẹ́ ẹ ṣe já sínú ọjà yẹn kẹwàá wò pé kí ni next step àwọn lórí burúkú tí wọ́n gbé tó gbé ẹ oṣù kálẹ̀ yín lọ́wọ́ tí wọ́n gbábọ́ fún yín tí wọ́n gbé fídíò tó tọ fídíò yẹn tó ń sọ̀rọ̀ sí lẹ́nu tó bá yẹ kí wọ́n fẹ́ ṣe yín lóore ni bẹ́ẹ̀ ṣe jájà tí wọ́n rí yín yẹn ó jẹ́ kí wọ́n wá gbé yín lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat kọ́ gbé lọ́dọ̀ Oríyọmí Hamzat kó Oríyọmí Hamzat wá invite Àgbàlá Gabriel wá tàbí kó gbé yín sọ́kọ̀ pé kó yín débẹ̀ kó wá yanjú ọ̀rọ̀ yẹn ní mìkébìlì gbogbo wàtẹ́ ní Àgbàlá Gabriel wù sí yẹn kò wá máa wù sí yín mọ́ ẹ̀ dẹ̀ mọ́ gbé wọn gbẹ ẹ̀ sì mọ́ gbádùn ẹ sì mọ gbígbèsè ayé àlàáfíà ìgbésí ayé á sì mọ lọ. tọ́lá pé Àgbàlá Gabriel ní òtí rẹ̀ ní bá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín ló yẹ kó máa kàn ṣe pé tó bá ti rẹ́ ní irú orí alájọ Oríyọmí Hamzat yẹn tó tẹ̀lé yín wá tó bá yẹ sọ tó mọ̀ ọ́ dẹ́wọ̀ pé alájọ Oríyọmí Hamzat kò lè bá Àgbàlá Gabriel wí lórí afẹ́fẹ́ àmọ́ ní kọ̀rọ̀ mo mọ̀ pé a ti bá mànìyẹn wí. tó alájọ Oríyọmí Hamzat kò kí ń nonsense ó ti máa bá má yẹn wí ó ti máa bá má wí sọ̀rọ̀ pé no no no no no no ó ṣe mistake ó ṣe mi á ti sọ fún un tó bá wá jásí pé bẹ́ẹ̀ ṣe jájà yẹn ọ̀dọ̀ Oríyọmí ni wọ́n gbé yín lọ àbẹ́yìn fún ara yín tiẹ̀ wá ní tó ẹ bẹ́ẹ̀ ní làákàyè lóòótọ́ ẹ fẹ́ gba òmìnira lóòótọ́ kì í ṣe bá ti ń gba òmìnira lẹ gbà yẹn o. Ajimudin kì í ṣe bá ṣe ń gba òmìnira lẹ ṣe gbà yẹn tó bá pẹ́ fẹ́ gba òmìnira lóòótọ́ lọ́nà ẹ̀tọ́ ẹ máa wá peacefully ẹ máa yẹ kí peace reign ẹ ní jẹ́ káwọn kan tọwọ́ bọ pọpọlọ yín ẹ ní jẹ́ káwọn kan kọ yín kẹ́ wá gbọ́dọ̀ orí yọmí lọ kó wá gbé yín níbẹ̀ kó wá náà Gabriel mo gbọ́ pé ò ń ṣe báyìí ẹ̀mí má ní kọ báyìí ó kọ báyìí ó kọ báyìí kò fẹ́ báyìí kò fẹ́ báyìí wàláì tàláì ẹni yìí ẹni àpọ́nlé bá padà wá dì lọ́wọ́ Gabriel kò bá máa gbé yín báyìí ni kò bá máa gbé yín bí ẹyin ni kò bá máa tún wá máa pọ́n yín lé kódà ilé bá wá sí gbogbo kí a máa ṣiṣẹ́ kí a máa rọ́gẹ̀d kí ẹ tún máa padà sínú ilé yín kí ẹ máa sùn àlàáfíà dẹ̀ máa jọba láàrin yín ẹ dẹ̀ máa bá ti yín lọ àmọ́ ẹ ti fayọ̀ fọ́ àwọn tí wọ́n advice yín olórí ibu ni wọ́n